بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن شاء الله عليه بابك يا كوكولا يعتقد مقررة التوحيد لوبو ẹnẹ kìkọ́ ọjọ́ àdó dájí báàbí lẹ́kàdéhùn kí ọjọ́ lẹ stíìl wọn lẹ́kàdéhùn ọgẹ́lẹ́kú báàbí lẹ́kàdéhùn ok wọ̀bá àdàlbá sí mùhàṣẹ́bùnà wọ̀mójúzì ìhùnà bí àmàlẹ́yìn òbí màmá mọ̀nà kó dájí kọ́ àná mójúzì ìhùnà bí àmàlẹ́yìn àmúnà ṣùgbọ́n kùmà rọ̀ máa wọn mẹ́ jẹun kùmà ṣe màṣípa gbogbo to oji headline le karatu ngach daya ka wao jele aya kironu kakini ubikuma mbimbakamu ne dayi kwane manyaru mome uyonkene dude untakifu allahu abiyebi eukolenyo ukolo aljanna ukolo kiyonanu yenyu wekeshuudua na abia abia ibi ka kolole utala hanwo mana ka de o kolole kichi un ade un ta ka kwa kerebe mana karatuwa kan wa kakini ba'dal ba'ati ubi kauna mudaji kwe hoji mujizi yuna maaru mome amuna chubo maaru mome bi amali ojukoloke nenene kuko unshi to dabale life we ŋgbɔlawe ŋganewe ŋkɔlalowe ɔkɔyayowe ŋwuaŋɔlawe ŋke ayeŋa do ratani kemdu kɔlɔyɔ ŋke aye dolo meyo do yeke nitɔsi gaata le lɛ yeke ma nitɔsi neme nitɔsi gaata le nikise yo ye ŋa ego lɛ ɔbata kɛ nɛdɔ tse kɛ dolo meyo do imudu kɔlɔ nɛŋɛ tira kim du kolu du enye du shi tira ka mun ku ke ne kim da nu amun ku ane to do yo o oh, ya ke ne kim do ya ne to do yo oh, o ko ke ne ane to yo me gbo la yan yan leku ma ya daji mamudu daji ma rome ukolo tamade du daji kwa nojo na le ihu jimadora ihu nkɔlɔkɛ kpokpɔn lɛ ŋu yampani yamfani ŋu ihe oyi ɔmɔ emu dɛ bia ne nya kpokpɔn bia ne lɛ ma de rɔ mɛ ŋu ɛdi yi ŋu ɔdɔ thousand nudu kɛ data ko kɔ anɔjɔ na ke wa ɔbɛ ti million nudu kɛ data ko kɔ anɔjɔ na ke wa ɛŋɔ kɔ anɔ kɔ na bata do kɛ de ri oyi ɛŋɔ mu gbɛnyɔ mɛ ni kabiri anya katsɛ ŋgena kɔ anɔ ihe oyi gba yɛ ni mɛmba asana mi mɛrɛ kɔ di na mɛmba a. من بعثنا من مرقدنا هذا من بعثنا من مرقدنا أنا كوا كوانا نعبو دسيوا كلي ọba tá dúkú kéde òyì mẹ́gbọ́ kí káfìrí dé èrí wí múnáfìkì àdínì iná kó ànẹ̀kì méjìdá dí ọjọ́ náà mú gbẹ̀yìn òkè wọ́n lé òyì yìí yene nga odasi yene ngo kwa kwane nga ubolede taka malaiku makau hadha ma wa'ada arrahman ee janka allah na te balutane ide ki promise yi ojo le wate ngini wa saddaqa al mursalun amunu chema gaskiya ka ola madu chedeki ki cheche ojo le wangini to to bale karatu migi dei ayak madu da wanwa onde زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير هكذا Allah yani za'amal ladina kafaru abeki ligamuda mi kafira be doye ugbisholo kado ma gbititi kokiri leyi ke yu ma che follow ho apapo kuma mudi summun bukumun umyun fahum la yarji'un ama mi kafiri lay za'ama ma yaka ngbo ma ya ngoto burkutu ma ngbo ma yo yin bolu ma ma ya ke yin ya bi ha ma ma ya ko atapa gbo ma ya yaju alayhi wa su gbe ka ki gbe gbe le ma ni ke boka ma daji kwa ne gbe gbe le ni aman su bok ma kuma daji kwa ne ma chin mbo ki ja ko gela ne bi ka ma kul ka um, ka bela ina bele yake dai ona duke yuzu nwe agba engo pasa na opposite side nwe agba ina mi wedi ki ye Quran ngbi interpretation mu ya agba direct ya ngo gbo positive am du pasa na opposite ya agba bele bele ko aki na irene re ko engo aki imana pai ina ijetin àmọ́ làmé yìí lẹ́mà yìí wọn kọ́lá máa bẹ̀ má yìí wọn kọ́lá máa ní tọ́ edú kẹ̀dọ̀ òun àgbà ẹ̀ kí bẹ́ẹ̀lẹ̀ ìmànà wọ́rọ̀ bí wẹ́bọ̀ gọ́pọ̀ yọ mi sí dẹ́kun àyà dẹ̀dá yìí ìmọ̀là lẹ́nu ìyí wọn kó ń ẹ̀ kí bẹ́ẹ̀lẹ̀ ìpè ọ̀là kẹ̀kà ìpè wọ́rọ̀ bí wẹ́bọ̀ gọ́pọ̀ ọdún mi lẹ́tọ́ asúnà wọ̀lá ìmọ̀ àyà dẹ̀ẹ́dájí kwani. letubu athuna pai letubu athuna ayo chakoru hmm? kai mbo chakoshe nao we umemi mbo chakoshe nao we umemi nene utume medu himi ene kakoshe kidonyate majali sinao tuwene kimacha nini majali sinao dun kidonyate kago wuta wakubo nya akɔsɛ obe lɛ mɛdze ju pirimi mɛdumi oyin abo nya ma aŋɔ tse nimɛ ŋɔ ju pirimi dza gumi eju ma dzo sa mɛ aŋɔ dumi oyin abe kitso mu nana aka dɛ gaskiya karatu ko na ki akɔsɛ olu ta yake yɛ talo without nahaw is error is error. nuboki kpanya ne kana si na o le manyu ne zivi dibi le kakini a a ye kame a si wa gbola di ele is enough ɛn ka understand ayo kwesi mi si akɔkɔ akpɔmɛ si aro ojo mun onu ke ŋun kia ati kia de dibi le do e iwa kɛ ni adeskesi do ŋun anya kpebe anya di na o wetu yu inshallah. Are you ready? You are ready. Meche ready? You are ready. Tumewalamu anya dina ulo wetu. Nagani ku? Turu letubu asunna kire. Imasho albarka tajwidi koshen emdu emdu ridi letubu asuna. Letubu asuna shabuke kola ma shabo wo wodomo. Letubu asunna shene kagi nge kola undomo. Nagani ku? No. na kimda wagwa ngishi nanu ile domo is an empathetic uh, what is empathetic particle particle ye emphasis domo e madoki e particle harf harf harf ye ndomo ye du pa won la le to bo asu e so je le to bo asu la wallahi to bo asu ma de kwani na ege awogwa nle kin kin sheda ya on sheda go ehun lẹ́tọ́bọ̀ àsúnnà wọláhì wọláhì wọláhì ọ̀kọ́kẹ́ náà kọ̀lá òun ní náà fi tí máyùn ẹ̀ǹgẹ̀ ṣe pọ́ làlẹ́dọ̀mọ̀ ẹ̀ẹ́dùpá ń wọ́n làlẹ́dọ̀mọ̀ lẹ́dọ̀mọ̀ kẹ́tẹ́ kọ̀lá náà fi tí jìgìjìgì dọ̀mọ̀ tabalẹ̀ Eh, akwai wunare da bakin nan sai dai ku wai ma wallahi sai dai ku wai ma ya da ya daji majalatu a sunna ثم لتنبؤن وبلا والله ما يا دي لاباري بما عملتم وجنتكم شيء لتبعث مغانيكو وذلك على الله يسير أوليك مغوين الله لهم يشيو بوجو مغانيكو مغبوك دين الله يشيو بوجو سورة تغابن آية كبير أنا شمع الله بوجو abudu kumeyaya rihane abudu kunakumejukumeshukushilulu abudu kìsẹ ya kpẹyìn kú mẹma do yẹ ha dzi abudu kìsẹ òtìyàn do kú mẹ yàn lọ ẹ dàbí assembly wọn ma dẹ dájí kó ànẹ òun dọ àwọn ọnẹ àbẹkí contract àmì dọkítọ kàngẹ do kọlọ ma ma assembly wọn ma mẹnẹ do dájí kó ànẹ ẹ ọ yẹ lé mi ńà company lẹ bọ̀tí mi nàm dùgbé ọjọ́ kàkí ni ọjọ́ pé kùn àyà kó mẹ dájí kó ànẹ hàn wọ́n zálẹ́ kà á lẹ́ láàyè yẹn ń lọ́la yẹn lẹ́mìnà ṣe gbà lọ́à ẹnkùnmá kan wọn mọ́ rẹ̀ wàhálà sálọ́láhu jẹ́mi arúsùlì ọmọ àmọ́ yíkìdẹ̀ ṣe headline dẹ̀ headline òmìnira dọ́mọ̀ mẹ́wọ́ underline dábìnrin àti wọ́n bá dé alibásẹ̀ mọ̀hásẹ̀bùnà wọ́n mú yìí yúnà mẹ́wọ́ underline ń gbégidẹ̀ onígbò mẹ́wọ́ underline kẹ̀ wàhálà sálọ́láhu jẹ́mi arúsùlì mubashirina wọ́n mú nzìrìyìn headline kékeré dọ́mọ̀ or subtopic wàhálùsọ́lọ̀ lọ́wọ́ jẹ̀mí àrùsùlì aláwòṣẹ́ pàpọ̀ múnúṣẹ́ òṣẹ́ abúmọ̀ fọ́nṣọ̀n gbòṣẹ́ màlẹ́wà jẹ́lẹ̀ táà ẹ̀tẹ́nìkẹ́ máa tọ̀gùn dẹ̀ mo bẹ́ ṣìrín as a bringer of a good news a bringer of the good news i mean wọ́n mọ̀ ń and as a warner Amadi labare labara ya dawo lawu mace akara ba mu ne amma duhu ti ngame na gutar mace papu wala ya hawo ci hujan wa dalil gi hujan da qawlihu ta'ala amunu ce papu ukolo mama ma dai ma di labara ya dawo ngu begi ya chokole yonyo ma di warning buwe ti ngu boki ya chenge biene daba ma society bibi daba ma ngbo daba ma cho cultism daba ma ŋma hɛ ama ŋmabio ne wele ama kpone ama biha ama tsodi ma wa di wɔni ŋuma kuma ma eto base na mo yɔ sɛ dɔgba muma ama tibidi ayi ha diini ɛna ɛna do ŋun aka kitɔ amu anabi wọn atsi wa zi ma kɔlɔ meji lɛ amɛwo meji lɛ ma ko nyɛ wɔ eke gɔn dɛ wọn si ayake kuran ni sɔrɔtɔ nisa aya one hundred and sixty five. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما هكذا الله يعني رسلا onuse nbọleduuse mubashirin amadola ọyaula ẹdawo ŋa ma sukọlọ ọjọ ama sukọ ọjọ amarata na cẹŋe kọjọ aŋeju ami anibi ọjọ adela abara ẹdawo ŋọma wọmundirin ma ŋa doheti ŋa mene ogbitere ama sie dọma tó dẹ̀ ń ọjọ́ pẹ́ máa kí ṣoṣọ́ ọgẹ́ náà ma ẹ̀wù sẹ́mi ìyọ́ ọgẹ́ náà ma kó yàn láwa jẹ́ra mọ̀ náà kì lè aláyẹ̀ kú na lè nẹ́ẹ̀sì alàlẹ́hẹ̀ ọjẹ́ tó kí yẹ lè aláyẹ̀ na lè nẹ́ẹ̀sì torí kí yẹ kí wé dọ́mọ̀ hàn mọ̀ náà alàlẹ́hẹ̀ ògbọ́ ọjọ́ alàlẹ́hẹ̀ bí màá na ìndẹ̀láhẹ̀ àmúnẹ̀kùnmáwé ni ó yà ọjọ́ ọgbọ́ ọjọ́ ba'da rusuli mana ka gola te neskisi ubi kamunu chengo yao la ka omage tudi chengi mda mu ozo ni muma kwa nojo na manya neskisi aki o o ojo na men keke wewe do ko ama na o je onu je pe paro tiang kimanu ni jatu ko jokora munen kim du yosu kwano yona majini kumalo tuna maana lo logele kamu na manu mo logele kamu na je yomi ma ele na ma oyo ma unu je pe para ma ki ga yo use ma korumani amanu kwano ai jango jo ali ko ni je koruma ya ngbole nini ko kamala kwa ya temaide ma ya tuma nini eje nini ma ya tuma alam ya atikum nadhir uta ameya amunujewa amaduveti amunewa ngamene maogena leke manya kakolu bala qad jaana nadhirun fakazabna wa qulna ma nazzala Allahu min shay'in na kalumade وكان الله عزيزا حكيما الله هنا تشهدون نقبا anya سي انيا شوندون دونك بوجين Aziz ده iyo nga ya che ndo da government do ne ke stop hun <coughs> ami talk do ne ke stop hun ama yenu do ne ke stop hun ama chata ne ke stop hun to do izza aziz hun chichei hakim ya hun le chete ya ne ke nolo ke wa correct hun hakim alotagwa ku amunu sele wa awwaluhum nuhu alayhi salam wa akhiruhum محمد صلى الله عليه وآله وسلم أن جدد ما نبي نوح أن تتلى ما نبي محمد صلى الله عليه وآله وسلم وما نبي وهو خاتم خاتم النبيين وما نبي يو تتلى رواية كراء من خاتم خاتم من نبيين بما دمامو amediya cha kama ya ya ya Qur'ani ha temi yinga mawu yinga yanwe anu bi ejo likama ne bi ngache khatimi bai khatemi yake Qur'ani aka so titala ma ne bi romo aya lengi fasara sahi Buhari fasara sahihi Muslim pasara masahabu sunan fasara duguma wa fasaro ye khatimi gidai bai khatimi shi ene ki shuti tala ma nebi ma kama ya sahihi wa fasara mbiya no shi luga nga matama di fasara e ma go yi wa du fasara le ji luga e ma hin kani bi eja shuti talan ti buhari ti muslim le to ame ko ni le ki bayani ma kama ne re والدليل أن يدعو كان بنوه شان بيجود قوله تعالى وشكل النبي قال الله وإن أتاك ياك في سورة النساء إنا أوحينا إليك كما أوحينا إلى نوح إلى نوح والنبيين من بعد هكذا إنا أوحينا awami wahayidu wanguwe ilaika wa nabi muhammadun kama auhaina ila nuhin dabalu kadi wahaya karaba nabi nuhi wannabiyina fama nabi ojo min ba'di ma walu biyun kwafu asika na machani di wahaya nabi wahaya rusulun anabi nuhu taka ma nabi obo wa obi enwi ìsúrẹ́tù nìsá àyà 163 أمين وكل أمة بعث الله إليهم رسولا من نوح إلى محمد كونا موجدو كيوكو نشيرما كوكبا نبي نوح بوا كربا نبي محمد وشام مشانا كربا منه يأمرهم بعبادة الله وحده ما وامنيتك ما راروجو كاتي وينهاهم عن عبادة الطاغوت معه ما تكمر بار الطاغوت ت والدليل أنك أنك أدناك مرة رجوك ما نام نبي داغوت تشكلك مواشي وشكلك الله كا ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت huyo ni gaskiya chakusha kuya moja du kumamda na kang'amu na ni'budullaha mamuda mararalahu wajitanibu tawuti ko matoguta mamuda maranyu bibi toguti te magani ko waqtaraba allahu allahu ina temudu shoshushu ala jami'al ibadi ochaka odede amado yogabadia kakap alkufro bitoguti iko yege yege kuma hiya mama koye doma iko kwa mduge se togutu mak togutu kwa element of togutu duk mak kokun kwa ku ma kokun kuma wote wal imanu bila kuma imani madu ngojo qala ibn al qayyim rahimahullah ibn al-qayyim rahimahullah iseka maana togut engi choji togutu ba goyun de atene moji togutu literally togutu goyun literally de ma tajawaza al-abdu en duki ma dudu daba haddahu li wugu wa duki seidu Mimma ma'budin kwe en kuma rarele ma ta ya waza bihi abudu haddahu en ka dumudu le wo mewudu en ka la le wo enwudu kimdu le wo meke on le du pe le kare du eh dabe wata mimme abudin kwe en kumara reule emdu le wo men kumara reule du aw matbu'in ọ̀ẹ́nẹ̀ kichili lè bọ́ dúpẹ́ kò máa lè bọ́ àwọn òmùtọ́ à ọ̀ẹ́nẹ̀ kìí atọ́gbá kí dọ̀dà tá kò máa lè bọ́ èmùdù lè wú ọ̀mẹ́ kàkí lè bọ́ máa lè bọ́ du àbẹ̀kẹ́ kọ́pì ń lẹ̀ kẹ́mùdù lè wú ọ̀mẹ́ du bá bàkẹ́ tọ́gù tó fò du ọ̀mọ́lẹ̀mẹ́ wọ̀tọ̀wọ̀gì tó kẹfì ورؤوسهم خمسة أما بويا بويا مي تاغوت أفماتي ألوماتي أما ملولة أما ده إبليس لعنه الله ebili ojo ki ama naun ebili ojo ki ama naun one woman ene du kamu kamu ne wile mare ojo du majini wa rengu kenila ngoje kwa rele kamu na rengu ene le mudan tawagu te kejire ekata wa man da'a ila ibadati nafsihi ene ki adamu no mu wa rari ngu iki chungu ma wa rari makono ojo ekele wa man da'a shay'an min ilmi al-ghaibi iya mu ma ma ya kpakpo ne duki akili mu ka e hun ka ka so yo kete nu ngunu ge ngonu me ngile abojo ngunu ge nu ma ma yo le ko yo anei e ko nu domo e kello wa man hakama ana e duki rule i judgment ki made i judgment i made rule ni judgment un po yi kpakpo bi ghayri ma anzalala allah kichoyo yinga nge kawawe na terogu onu ga ne lefye tagutu wake yekpon emunde emunde kafiri ame ume lule elule chonu damo umeni da ashe ami ilmi lagaibi ko ah. eh, eh, eh, ejododo che bilis lanatullah tagutu ejododo che bili ene dukira rebili mudengu ebili chengu tagutu ina kira rebili lam imudan kafiri ekeji chen wa ubida wa huwa radin ina mararen ko je mararen le imudan ene gi je pe ni le ha imudi kafiri eketa chen wa da'a ila ibadati ko en eh ene gidamu na mu aka mu inga mararen eji eh, ekwe enele ŋonu ke ne le kia demu ne akari wo ŋame re yi ene le mu de ŋu ene kia ya nya ra re ne le hã emu de kaviri eke le tse ŋu ene ko mama yɔ la keke sɔ yɔ ane kpakpo ya me ŋu ka ne bi kate buhari kpa muslim kia pasara ya inna allah inda ilmu sa'a iye wa yunazilul ghais eji ويعلم ما في الأرحام أتا وما تدري نفس ماذا تكسب غدا إلا وما تدري نفس بأي أرض تموت إلا أما ولا بتين عن نبي شولي جهاديسي كاكيني مفتاح غيبي خمسة أموما أموما أموما يتلو ماشي أمومي جديون أموما لولا ولا مبادئ utake neka ya me me lugi dai ene ki aklem ka ko wienu ma maja le yani lo nugo nugo imudan ene ki je ko wa kafiri to ame me lu le do ma ma gboya mi to ami tawago ti le de ele do mo e ke lu ti ma ha kama bi ghairi ma anzala allah ene du ki met ruling ki si judgment

ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع ẹnkì má dúdú lè a do lè ara rẹ̀ ń lè lè bọ́ lè gbọ́ làwọn lè bọ́ ẹgbọ́ ló nà ló gbọ́ dàkídú ẹgbọ́ ló nà ló gbọ́ sẹ̀rí àwọn kì í ṣe ẹgbọ́ ló nà kì í ní ọ̀ngẹ́nu màmá ya ẹgbọ́ ló nà ló gbọ́ kì í ara rẹ̀ ń kitabu taalea ma sori yo melu ya de to da bale ma ma ya qur'ani duwa wamen ko la ikraha fi din ومن يكفر بالطاغوت ويؤمن فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم هكاكو لا إكراه في الدين إيشو نقبق تتيديها ديني قالوا فمن يكفر بالطاغوت تدن قد تبين الرشد من الغي abiriju liga ya utona liga ko biriju bona فمن يكفر بالطاغوت انك كوهيغا يغا باي طاغوتي امي طاغوت لما شورياري ويؤمن بالله كيامي ما نيودو جو فقد استمسك ان لو ويو بالعروة الوثقى ايكو ايكي تشيكو بيتي لن في صوم لها اي قدر دكو ايكو لنو مانك ايكو لنو والله سميع عليم الله شاكبو يتوندك نعمه

illallahu yumin billah yan kici kuma ni wa hadha huwa ma'ana la ilaha illallah wa fil hadithi ra'sul amri agboyen du ko ne du ishadini gba se hadini islam wa umuduhu agbamuna islam ona papo as-salatu isowo wa zirwati sanami ọmọ onú الجهاد في سبيل الله والله أعلم تمت أصول الثلاثة أصول الثلاثة يتقنينيو أوجوكي معرتمو إن شاء الله we are going to start another module inshallah in the next section session بإذن الله تعالى uh. umuna eh, na anya cha na ọjọọ ne de chi ka to ago shonu go de re on ọwọwọ de cho wo ame ki ye hiri amode wo ye wo da we yu ya ngo ngano da bo ngi mm. nige ka chori apapo onu go da ka ka pe ngan to do ngano ode do abo ngi ye gu inu islam amụ na ma onínú àmọ́ kàtẹ́kà ṣe yìí wàlékún sára àríkọ̀dù onínú kí chapchap mẹ́bùtù àbí tẹ̀lẹ̀ abọ́ onínú ẹ̀tẹ́ yìí àkọ́kọ́ olùkẹ́ ẹ̀ṣùwà onínú ẹ̀tẹ́ yìí ọjà nínú ìtẹ́rẹ̀ mọ́ ọ̀nà òmìnira ọ̀là kìkà ẹ̀ nínú ìtẹ́rẹ̀ mọ́ àbẹ̀kọ́lù ká ìṣúwá. ìṣàyẹ̀ kùmàdúrà ọ̀sídàlá ẹ̀rù ẹ̀rù tí nìyẹn kàkà ẹ̀ agbóhùn ẹ̀rù tí nìyẹn. ma record mɛ k'i ɔjɔ ne k'i ati ne ne mɛ tɛ kpa la mɛ o ye kpɔ wa ko bi. mɛ ti bɔ ayi aw kpɔ ayi mini ni maa sinu ni machele pinyo lama ika ki wo ti yon yon ma ki ye yon rono lama don mm. alaikum salam nti ake ki aka ki yon ko ido ya men ya na la ki ka domo kuma se me bọ̀tún gbogbo ìgbà yín àkàyọ yọ máa dánwọ́ ọ̀dà yọ yọ pé àníbi muhammadu

tún imam dànẹ́ ní àlèmájẹ wọn lé wọn jẹ ní òun jẹ́ wá yájú kótó bòyí so òun dọ́mọ̀ mẹ́yà yìí salamu alaikum wa rahmatulahi wa barakatuh